من عالم أو طالب مسترشد لرأيت علما واتباعا صادقا للسنة القراء دون تشدد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 وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدعوكم الله الحمد لله الله أبا يشكرنا من أقوى orin tó dájú tí ọlọ́run ọba ṣe fún ìní àti ẹ̀mí òun náà ní tí ọlọ́run ọba ṣe wá mùsùlùmí àìdí jẹ́ mùsùlùmí náà ọlọ́run ọba ti tó ṣẹlẹ̀ sí ilé nìkọ̀ọ̀kan àbẹ̀lọ́run ọlọ́run tó pa wá lẹ́yìn tí a jẹ́ mùsùlùmí kọ́lọ̀ jẹ́ kí ìsìláàmù ó wúlò fún wa nínú sàárè kọ́lọ̀ jẹ́ kí ìsìláàmù tó wúlò fún wa ní gbangba ká alìkìyàmà kọ́lọ̀ fún wa ní ìsìláàmù ní sábàbí èyí tó jẹ́ wípé a fi jẹ ẹni àjọ náà orí ẹlẹ́ẹ̀kejì sí ààrẹ má dúpẹ́ òun náà dúpẹ́ ọlọ́ọ̀pá fún wa ní àlàáfíà àlàáfíà tí ọlọ́ọ̀pá fún wa òun ló jẹ́ kó lọ́wà lọ́rùn láti lè máa gbọ́rọ̀ ọlọ́wọ́ bá ti jókòó yìí àlàáfíà náà ọlọ́gbọ́dọ̀ àṣàkú ẹ̀ gbogbo àwọn tí ò ní àlàáfíà ọlọ́gbọ́dọ̀ fún ní ní àlàáfíà orí ẹlẹ́ẹ̀kẹta tí a lè máa dúpẹ́ òun náà ní pé ọlọ́run bá fún wa ní ìfọ̀kànbalẹ̀ ní agbègbè wa tí a wà ní ìfọ̀kànbalẹ̀ òun náà ló jẹ́ kí a lè jókòó báyìí tí wọ́n bá sí fọ́kàbá rẹ̀ ní eléyìí ò lè máa tẹ̀lẹ̀ àtúntò fọ́lọ́wọ́ ọba ọba tó ṣe ní pé òun náà ló fi fọ́kàbá rẹ̀ sí àmì kọ́lọ́mọ́ ní fọ́kàbá rẹ̀ níbẹ̀ àlékún ìfọ́kàbá rẹ̀ kọ́lọ́mọ́ bá fi sí àgbègbè yìí gbogbo àyè tí ó sì fọ́kàbá rẹ̀ kọ́lọ́mọ́ bá fọ́kàbá rẹ̀ síbẹ̀ abala ti ìdóṣẹ̀lẹ̀ lọ́dún tó lọ tó jẹ́ coronavirus tọ́lọ́m ti bá mú kúrò ọlọ́pàá mú kúrò kàníyàn láti kí a tó outburst ní ti ẹgbẹ́ yóò tó jáde tó tó jẹ́ ti àwọn ní ìpínlẹ̀ tó ń ṣẹlẹ̀ tí ọlọ́wọ́ bá tí ó dáàbò wá ní gbogbo àwọn ìjọba lágbára ìwọ́n ní ìpínlẹ̀ tó dáàbò wá níbẹ̀ àwọn abẹ́lẹ́ ń bára wọn sọ̀rọ̀ kékeré ẹ̀mí tí ọlọ́wọ́ bá kó sọ́dún ọ̀rùn fún ibi tí máa máa bá wa sọ àwọn náà ti ní àmà gbọ́ tí ọlọ́run máa kú sọ́dọ̀ fún ẹnì kọ̀ọ̀kan ẹ̀sẹ̀ tí bẹ́ẹ̀ ní ìjókòó àti àjókòó ìkọlọ́n tí tí ní àti ní ìkájọ ní àǹfààní tí bẹ́ẹ̀ náà ọlọ́run tí tí ti ẹnì kọ̀ọ̀kan wa àfọwọ́lá ọ̀rọ̀ àkúmọ̀tá ìlà ìlà ìlà ìlà ìlà àwà ní sọ́ọ̀fì Yusuf òun náà ní ibi tí àwà lánàá àti dé orí ayá ẹlẹ́kẹfà a bẹ̀rẹ̀ láti jẹ ayá ẹlẹ́kẹjì lónìí sọ́tù Yusuf ó sọ fún wa ìtàn àmẹ́bí ọlọ́run wa a ó bẹ̀rẹ̀ ìtàn Yusuf fún wa pẹ̀lú wípé ó lọ́la ó lè sọ àlọ́ náà fún bàbá rẹ̀ pẹ̀lú àlá tó lá bàbá rẹ̀ tí lọ́kàn balẹ̀ wípé àlá dáadáa ni ó sì mú àwọn nǹkan gẹ́gẹ́ wípé òun àfojúwò nípa Yusuf alẹ́sìláàbà sọ́nà ó mú wá àwọn àfojúwò rẹ̀ náà ni àkàfún wa ní àmá ó dẹ̀ sọ fún wípé aláìní kó má sọ fún àwọn tí wọ́n jẹ́ ọmọ àyà rẹ̀ àsọfún aláàmù náà gbé kò lè sọ fún wa láíláí kò lè sọ fún wa torí pé àwọn mẹ́gbà ìgbé ó sọ fún wa àwọn kájọ pé wọ́n jọ tẹ́gbẹ̀ẹ́ kọ̀rọ̀ wọ́n tọ́ orí eléyìí kò sí ìṣùgbúnmọ́lẹ̀ nínú ẹ̀sìn wa tó lọ́kàrà jẹ́ àwọn gẹ́gẹ́ para wọn sábẹ́ àwọn ẹ̀gbọ́n fóyúsù ní tí wọ́n torí ẹ̀ ṣe tí wọ́n ṣe fóyúsù wọ́n sọ ń bí wọ́n sàbẹ̀yẹ̀ nígbẹ́gbẹ́ wọn sọ pé ah olùsíwá alára kan ohun àtúntì wá gbọ́ àlàtọ́lá o báyìí ló ti wá ní owó sọ bẹ́ẹ̀ wọn ò lè sọ wípé àwọn gbọ́ pamọ́ níbi kọ̀rọ̀ kan tí information bá ti wà àwọn ará àti mọ̀ pé information lọ́dọ̀ àwọn èèyàn yóò máa wà tẹ̀lé wọ́n máa so nǹkan tí ò ṣe wọ́n máa so máa ọlọ́run bá máa mú kúra níwà láti wá fọ gbogbo information tí ó bá dá láti wá fọ dánù ìdájọ́ fún àwọn abẹ́ ajẹ́ mùsùlùmí ọlọ́run ti ká máa dúró lórí information tí bá ń tẹ̀lé náà fún wa ká má kọjá ọ̀nà ìgbà òpó lọ́dọ̀gbẹ̀rẹ̀ abẹ́ òun náà ní pé nàmbà sẹ́wọ̀n òun náà ni a fi bẹ̀rẹ̀ ẹ̀sìn lónìí ọlọ́run bá tí ọlá ẹ̀ka ó sọ fún ọ ní àyà ẹlẹ́kìtì أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان في يوسف وإخوته Ayá tí wọ́n òun náà ni ó jẹ́ pé ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Lẹ́yìn àbá fẹ́ sàlàyé nǹkan fún a máa sọ nǹkan sí ọ nínú nǹkan tí fẹ́ fún ọlọ́run bá fẹ́ sàlàyé fún wa wípé nǹkan ayúsù òfin ṣe nǹkan eré òfin ṣe nǹkan àwàdà sọ òfin ṣe pé nǹkan lọ́run bá sọ yìí kìí ṣe nǹkan tí a kàn wà máa wò nǹkan lásán òǹkọ̀ọ̀rùn ọlọ́wọ́ bá ní ọ̀pọ̀lù káàna fi ìlú ìṣùpá ọlọ́wọ́ bá ní ó ti ń bẹ ìyẹni pé fi ìlú ìṣùpá ìyẹni pé fi kí sọ̀tí yóò sùn ìyẹni wípé nípa ìtàn tó ní nǹkan ṣe pẹ̀lú ànábí ọlọ́wọ́ bá káńpé ní Yusuf alayhi salatu wassalam ọlọ́wọ́ bá ní ó ti ń bẹ níbẹ̀ wà ipò àtìkù ìtàrí ìgbéèké Yusuf nìkan lókò sí ọkọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n jọ bí wọn pọ̀ gẹ́gẹ́ bá sọ fún wa oko ikọ̀ wá ti ìlú torí pé àwọn ni wọ́n jẹ́ tó wà bẹ́ẹ̀ onígbé àwọn tó jẹ́ wípé nǹkan yẹ ó ní nǹkan ṣe pẹ̀lú wọn púpọ̀ jù ó kó bàbá Yusuf náà dúró tó jẹ́ àti nílẹ̀ náà nìgbà ó kó yà fún ìdúró àmì àwọn ìlànà kò níwájú náà lẹ́gbẹ́ àwọn náà ó kó àwọn náà sínú ṣùgbọ́n àwọn tó jẹ́ wípé ọ̀rọ̀ yìí tó tẹ́ńtà àráǹdì wọn lọ́wọ́ bá sọ yìí gẹ́gẹ́ àwọn tó jẹ́ wípé kìíní ìgbàgbà àwọn ní ọ̀rọ̀ ní ìgbẹ́kínú àwọn ló kó sínú òun náà ní yíṣù àti kíni ọ àti àwọn tí wọ́n jẹ́ àwọn ọmọ àyá rẹ̀ ogangan àṣọ̀rọ̀ eré náà ṣùgbọ́n àwọn mọ́tàlá ní gbogbo nǹkan tí àwọn ẹlẹ́mọ́ ṣe láyé lónìí tí wọ́n lè máa sọ láyé lónìí inú ẹ̀sìn wa òun ni gbogbo rẹ̀ wà kí a bá lọ́dọ̀ àwọn tí wọ́n ń ṣe nìkan tí wọ́n ń fi ṣàlàyé nǹkan fáwọn èèyàn sọ tọ́jú wọn lè sọ pé àwọn mọ̀wé títí àwọn ọmọ dírámà sọ gbogbo ẹ̀pàtà ayẹyẹ tí wọ́n máa ń sọ sọ tí wọ́n bá ní major plus òun náà jẹ́ ìdíní ọ̀rọ̀ tó jẹ́ pé tó jẹ́ pàtàkì gẹ̀ẹ́gẹ̀ẹ́ jù ọ̀nà ọmọ mẹ́ṣẹ́ rẹ̀ kẹ́lẹ́ kò dá àwọn ẹgbẹ́ mímọ́ àwọn sọ̀fúrọ́sì nínú àwọn àtẹ̀fẹ̀jẹ́ ipé ó tún tẹ̀lẹ̀ ó tẹ̀ láàrin yusuf àtàwọn míì àwọn tó wà lórí wọn àwọn tó wà gbogbo ẹ̀ ṣùgbọ́n tó ṣe pàtàkì gẹ́gẹ́ jù ọ̀nà ọmọ mẹ́ṣẹ́ rẹ̀ fún ọmọ owó gẹ́gẹ́ ló ṣe pàtàkì gbogbo ẹ̀rọ àyàbá pàrẹ lórí ayé lónìí kò sí ìdábẹ́wá sáǹpù rẹ̀ wọ́n bá wọ́n bá nínú ọ̀pàá tó ọlọ́wọ́ bá ní pé ó ń bẹ fún yí nínú ọ̀tàn Yusuf wa ẹ̀kọ́ àti ìlú àti ní tí ó jẹ́ pé ìtàn ẹ ó jọ kó gbogbo wa pọ̀ àti kí ni ó àti àwọn tí wọ́n jọ bí pọ̀ pẹ̀lú Yusuf torí ní pé àwọn tí wọ́n jọ bí wọn pọ̀ bàbá kan náà bí wọn ẹnìkan náà lọ́jọ́ tí ọ̀pọ̀ gbogbo àwọn káàmù pàṣẹlú tó parúkọ ní orílẹ̀ èdè ìrìn àmì ìlú ọkọ̀ gbogbo àwọn tó kù ti parúkọ sí lórí orúkọ àwọn ọmọ títí tó ìyẹn ti jẹ́ ibẹ́ àwọn tí wọ́n jẹ́ pé wọ́n jọ màríà rẹ̀ àti Yusuf àjọ papọ̀ wọn àwọn tó ṣẹlẹ̀ sí wọn papọ̀ òun náà ni ọlọ́ọ̀bá fẹ́ máa ṣàlàyé fún wọn wọ́n ni ó wá wà nínú tẹ̀lé o àyà tún àyà máyà a máa jẹ́ yẹ́rẹ́kù àyà ó máa ń jẹ́ yẹ́rẹ́kù gẹ́gẹ́ bí àwọn àpapọ̀ ẹgbẹ́ yẹ́rẹ́kù ní ọ̀fẹ́ sọ fún wa ní ibi bí kò ṣe wípé màná fẹ́ àwọn nǹkan tó jẹ́ wípé ó máa jẹ́ bẹ́nẹ́fì fún àwọn tí bá ń gbọ́ ìtàn yìí ọlọ́run máa fẹ́ sọ ìbárò tí bẹ̀rọ̀ sí ìbárò àwọn nǹkan tó jẹ́ wípé yóò máa jẹ́ nǹkan tí èèyàn náà lè fi kọ́gbọ́n nínú gbèsè ayé èèyàn ọgbẹ́gbẹ́ ọlọ́run bàbá pé ó tàbá ìmọ̀pẹ̀ ní mẹ́rẹ́kù náà òfin kankan náà nítorí ìlú tó gbé kí ni ọ ń tọ́ka lórí aláàfúndìlọ́tìlá agbára ọlọ́run lórí wípé ọmọ èèyàn lè máa tíráì pé kí kankan mọ́ tẹ̀lé tẹ̀lé agbára ọlọ́run yóò ṣe kí ni ó yóò lékè tó àwọn ọmọ èèyàn ń tíráì àwọn gbìyànjú kí ní tẹ̀lé ní tẹ̀lé ọlọ́run mọ́lẹ̀ sọ ilé tí ni ó ń tẹ̀lẹ̀ ìrìnlẹ̀ àwárí ilẹ̀ ìpé agbára ọlọ́run ó wà bẹ̀ ó ní àwọn àyà jábùrú àyà àìmọye àwọn nǹkan tó á sàǹfààní ọmọdé ń bẹ̀ àìmọye nǹkan èèmà òun ń ẹ̀rí àwọn kíkà kùránì àwọn tí wọ́n jẹ́ ara mẹ́kà tí wọ́n ka kùránì àfa àgbà ń bẹ́ni ló pè nínú kẹfì èdè tó pàtàkì sí rẹ̀ so àwọn tí wọ́n fàjáde lábẹ́ inú kẹfì rẹ̀ òun náà ní àbúbájú ní wà fún bò kìrá àti wọn ní bí ààyà kan síngúlà ní wọ́n gbogbo àwọn tó kù àwọn ni wọ́n kà ní kí ni ọ̀rọ̀ ààyà ìbúsà ìbúsà ààyà kan lórí pé àmì kan tó tóbi ni lórí pé àmì tó tóbi ni pé agbára ọlọ́run tó tóbi ni tí a máa bí bẹ́ẹ̀ agbára kan jámù lọ́mọ pé àìmọye àǹfààní òun náà ni ara ìdíbẹ̀ àwọn òní wọ́n wà rí àǹfààní bẹ́ẹ̀ للسائلين سواء اللفظ فيه للسائل لكنه غير للسائلين fún àwọn tí wọ́n jẹ́ olùgbèrè àwọn apáwa kan ní abala ìlú ń pé àwọn èèyàn wọ́n wá béèrè lọ́wọ́ ànábì sallallahu alaihi wasallam nípa ìdán Yusuf tí ló mú àwọn ìran yàkúbù kúrò nílẹ̀ ibi tí wọ́n wà tó jẹ́ ilẹ̀ Kànáà tó wá wá sí ilẹ̀ Ṣáàmù ilẹ̀ Mísírọ̀ tí ló mú wọn wá síbẹ̀ so lọ́tọ́ra bẹ́ẹ̀ wọ́n gbà pé àwọn kan ní wọ́n á béèrè béèrè asọ́lẹ̀ fún aníbẹ̀rẹ̀ àwọn kan láwọn yẹ̀wù tí wọ́n á yẹ̀wú bí ló fi àwọn ọ̀sẹ̀bọ tán wá béèrè ìbéèrè àwọn kan báyìí pé àwọn mùsùlùmí lórí kànáà bí ó sọ ìtàpá wọn àìlọ́mọ ẹgbẹ́ èyí tó súnmọ́ jù náà ní àwọn mùsùlùmí torí pé aládùúgbò lórí ẹ̀rí pé wà níbí tó bá sì lè sọ ìtàn fún wa àdúgbò ẹlẹ́gbọ́n ní ìbẹ̀rẹ̀ ayé àtìlú wà pé ọlọ́wọ́n máa ń sọ pé àásọ̀ tó ń tọ́ra bẹ́ẹ̀ bá jẹ́ pé àwọn èèyàn ní wá béèrè gẹ́gẹ́ bí àṣìṣe ṣùgbọ́n tó wá jẹ́ àwọn èèyàn kọ́ wá béèrè ṣùgbọ́n ọlọ́run bá sọ ààyà ẹ̀ṣúra ìkalẹ̀ láti sọ ìta yíṣù lẹ́gbẹ́ ìṣà ìní fún àwọn tí ó tún fẹ́ máa mọ̀ nípa ìtàn gẹ́gẹ́ bí wúrà wà báyìí kọ̀ wá bí ìbéèrè béèrè gan-an bèbè sáàmì ìmọ̀kọ́ pẹ̀lú pé ọwá bèèrè pé wọ́n bẹ́ ẹjọ́ ìmọ̀ká Yusuf ọ̀rẹ́ máa ń bá rẹ̀ tí wọ́n bá ti ń sàlàyé kan Yusuf fún yóò máa jẹ́ pé yóò máa yẹ bàbìlì sáàmì ha kò bèèrè ṣùgbọ́n ó jókòó báyìí lára ìjọ pé ọbẹ̀ gbọ́ kan Yusuf sọ ó jókòó bẹ́ẹ̀ ó náà fẹ́ gbọ́ ibi tí wọ́n ti ń ka ọwọ́ à ń bẹ̀rẹ̀ kó bèèrè ọwọ́ fẹ́ gbọ́ kan yẹn kò sí ni yóò rí kí ní bẹ́ẹ̀ yóò rí àwọn àǹfààní tó bẹ́ẹ̀ gẹ́gẹ́ bá aná ti wà tàbídó pọ̀ ní ìgbà abẹ́rẹ́ ìgbà abẹ́ mọ́tàlá Yusuf à ń tẹ̀tẹ̀ sí ìdọ̀là gbẹ́bẹ̀ àárẹ̀ àti wà lójú ní ọ ẹni tó jókòó tó fẹ́ gbọ́ ìtàn Yusuf tó látara abẹ́rẹ́ àájẹ tí ó ṣe àǹfààní níbẹ̀ ẹnu ajẹ́ sáà ìlú ẹjọ́ ìlú àwọn tó bẹ́ẹ̀ ti

ló fẹ́ káká súrà ìtòwé ẹgbẹ́ nìkan bá wà lórí ẹgbẹ́ kò ní gbàgbọ́ sí Kùránì olóògì ni ọ̀pọ̀ olóògì láǹfààní ẹjọ́ òkè láǹfààní olóògì ni ọ òun gẹ́gẹ́ ti tẹ́bi rẹ̀ lẹ́ẹ̀lẹ̀ wípé òun fẹ́ ṣe kí ni ọ òun fẹ́ sàǹfà sókè ẹni ti rà yìí pé lè sa ìlú ìlà alẹ́ ní ìlà yẹtùlùmúnà àlùmọ̀nà àti àwọn àbẹ̀rẹ̀ fún àwọn olùbéèrè tí wọ́n ń wá láti lè gíní ọ láti ṣàǹfààní nínú ìtẹ̀lẹ̀ àwọn olóòrí gíní lẹ́ o ẹjọ́ ọwọ́ láti gbàgbà níbẹ̀ tó lé gíní o ọlọ́ẹ̀ránfààní náà olùsọ̀mọ̀ pé ọlọ́wọ́ bá jẹ́ pé ọmọ pé ìtọ́ fẹ́ máa sọ fún wájú o àǹfààní tó ga òun náà ni ààbà nínú nǹkan tí ọlọ́run ọba tí ó fẹ́ máa àwòrán wọn láti máa ṣe bẹ́ẹ̀ sọ̀rọ̀ ọlọ́run sọ máa yàtọ̀ pé ṣe àbáṣe ajáàmì sàwọn àìsà nígbà tá a dá sámà àti ilẹ̀ ẹ̀gbà tó ń sọ̀rọ̀ pa nílẹ̀ àwọn kan tá a dá sílẹ̀ ó ní bí fọ́ọ̀dẹ̀sì fọ́ọ̀dẹ̀sì ẹlẹ́sẹ̀ gbèrègbè kí ni ọ ọlọ́run kí ni ó ní fún àwọn tó bá fẹ́ máa mọ̀ ní nípa rẹ̀ fún tó bá fẹ́ jẹ́ ẹni tó fẹ́ mọ̀ ní. Àwọn tó bá bẹ̀rẹ̀ lọ́wọ́ àdébì tó fẹ́ mọ̀ nípa rẹ̀ lọ́dọ̀ àdébì àdébì sàlẹ̀ fún ọ. Ọlọ́run bá dé kí a máa mọ̀ pé ìṣẹ́ ọlọ́run bá wọn máa ń bèèrè yóò fún wọn ní ìgbéyàwó tó kí ní àtàǹfààní nínú àyàtà àkàkùn wọ́n sọ fún àrí pé àtàǹfààní ó sínú àlèkìtà àwọn àlèkìtà àtàǹfààní kéèyàn bẹ̀rẹ̀ nǹkan pẹ̀lú ọ̀nà tó dá àtàǹfààní bẹ̀rẹ̀ ọlọ́run bá bẹ̀rẹ̀ fún wa lọ́nà tó jẹ́ pé yóò fi wo àwa náà gan láti máa ń pa rẹ̀ sáàrẹ̀ ti lè jẹ́ pé ààrẹ dì láti lè jẹ́ pé nǹkan lọ́rọ̀ bá máa ń sọ fún wa yìí ààrẹ dì láti lè mọ̀dà ìyá ọlọ́pàá máa ń pè wá pé mo sóra yìí wo àwọn wá àti ìgbẹ́ńbẹ́ àwọn ẹ̀kọ́ mẹ́ńbẹ́ àìmọye ìdájọ́ ìsìn láfààyàn jáde mẹ́ nínú sóra yìí ara bá ń ka bí ó ṣe kó yí wá mẹ́fẹ́ nǹkan pọ̀ tààtàǹfà so inú sọ́rọ̀ iná àrígbẹ̀ àníyà fi sọ̀hálì bí kọ́sìdì ìkáyè pàtàkì jẹ́ ọmọ bèèrè nǹkan tàlámìlẹ̀ tọ̀dá ó wà ní so lọ́nà kan tí àtàǹfà nínú إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة إن أبانا لفي ضلال مبين ọlọ́ni ibi kọlu ọ̀rọ̀ tó ti ṣẹlẹ̀ ní láàmà lórí títí nígbà tó jẹ́ ife kọ́ ní gbogbo wọn wọ́n sọ báyìí wípé tí èèyàn láti wà nínú àpéjọ tí èèyàn láti wà nínú àpéjọ àpéjọ ní gbogbo wọn jọ wà tí èèyàn bá rẹ̀ wà nínú àpéjọ tí wọ́n bá jọ igbé ọ̀rọ̀ kan wá àti gbogbo oyún bá jẹ́ pé gbogbo iná àlẹ́jọ fọwọ́ sí ọ̀rọ̀ yẹn gbogbo ilẹ̀jọ sọ gbogbo ilẹ̀jọ sọ tẹ́lá jẹ́ pé gbogbo ilẹ̀jọ parapọ̀ ẹwà níbì kan ẹwà èèyàn ọ̀rọ̀ gbogbo iná àlẹ́ sọ ìdámọ́sí àmìjẹ̀ ti gbé ìgbìmọ̀ sọ pé báyìí ẹnìkan káyí ẹnìkan sọ pé èmi ọ̀sọ̀rọ̀ àmọ́ tí wọ́n náà ti fọwọ́ sí ọlọ́pàá kọ́ ní tọ́wọ́n tó gbé kí ni ọ ó kàbí sàbíyàn pé gbogbo wọn wà nínú kí ni ọ ìmọ̀ ṣe mùṣáwárọ̀ wọ́n kóra wọn jọ síbì kan àwọn mẹ́wàá ni wọ́n kóra wọn jọ kìí wọ́n fẹ́ sọ wípé kí ni tó dé ọlọ́ni ibi nígbàtí gbogbo apáta wọ́n ní orí ẹ̀ wọ́n ti sọ́ nìyẹn wọ́n máa ń bọ̀ orí ẹ̀ sọ ìjọ panupọ̀ ní lórí ẹ̀yà sọ́nù ẹ̀rọ máa ń bẹ́rẹ̀ ẹ̀dọ̀ kan kálukú ẹgbẹ́ pé tẹ̀lé tí wọ́n wá sọ na Yusufu wá àkúrò àṣà tó nílá àbí ìlà wọ́n ní Yusuf wọ́n ti búra pẹ̀lú tí ẹ̀bá ti lọ́lọ́ àmùtọ́wà wájú Yusuf wọ́n ti búra ní wọ́n ti búra kọ́sàm ti sáájú ìyẹn wọ́n búra wọ́n ní kò sí èméjì ń bẹ́ Yusuf wá àkòrò àtọ́mà àyà rẹ̀ gbogbo àwọn wa sọ wípé òdìyà ní ìlúkọ rẹ̀ jẹ́ ọ̀dẹ́nà ní sọ pé ó kọ ẹ̀ pé ó yàtọ̀ ní ní ìjìmá ìpanu gbogbo àwọn ẹ̀rí sọ ìjùmọ̀ wọn ní kàtà ní tẹ̀ ní ojú ní ọmọ ìlú ẹ̀sìn ìjọba náà lọ́wọ́ ní ọmọ ìyá rẹ̀ ọmọ ìyá náà lọ́wọ́ sọ wọn ní ìlà Yúsúfù Yúsúfù àtọmọ ìyá rẹ̀ tó jẹ́ kí ni ọ ìyá mi olóbẹ̀tẹ̀lé nínú gbogbo wọn Yúsúfù ló tẹ̀lé nínú kékeré kí ni ọ ẹ̀ka kúrò ìyá àbí ìyá àwọn méjèèjì àwọn ni bàbá wa fẹ́ràn jù ìwọ́nà wọ́n bàbá kí lọ àwọn méjèèjì o ní bàbá fẹ́ràn jù kí ní àwọn gbogbo ọ̀nà gbàgbẹ́ wípé wọ́n fẹ́ràn àwọn ọmọ ìyàwó àwọn méjèèjì pàtàkì jùlọ yusuf ló bá ìjọ àti ẹ̀tún wá léte nǹkan àwọn afọ àwọn àwọn àmà òun gbé ibi ìsìnkì báyìí àwọn ọmọ yìí ni wọ́n gbà wípé bàbá àwọn ọfẹ́ràn àwọn ọmọ yìí ju àwọn lọ ṣùgbọ́n àwọn àti àwọn àjọ yìí gbé àwọn àtẹ́bí ọlọ́run wọ́n lè ànábì ọlọ́run wọn ò kí ṣe àwọn nǹkan tó jẹ́ wípé wọ́n wà á ṣe débi wípé àà yóò fi wá rẹ̀ sáwọn ọmọ ìlú gbé àà bàbá wa yóò ṣe lójú ní o kọ̀fẹ́ràn àwọn ẹgbẹ́ àwọn ọmọ kọ̀fẹ́ràn ẹgbẹ́ kú tàbí ọ̀dọ́gbẹ́ ìyọ̀fẹ́rẹ́ èèyàn tàbí <laughs> bàbá wa tàbí bàbá wa àwọn ọmọ ìlú kan lọ fẹ́ràn kọ̀fẹ́ràn wa ìwà burúkú lò ọ̀kan sí ìlú bẹ́ẹ̀ ìwà burúkú gbáà ní pé ẹgbẹ́ bàbá náà rẹ́gbẹ́ àwọn ọmọ kan lọ fẹ́ràn ọ̀fẹ́ràn àwọn ọmọ kan ojú ìwà burúkú gbáà ní kéèyàn fẹ́ràn ọmọ kan kọ́ bá fẹ́ràn ọmọ kan ọ̀bá náà kò ní kí n ti ẹ̀fẹ́ rí rárá ẹlòmí ò sì ní fẹ́ràn ọmọ mi ẹlòmí ìyá rẹ̀ lásán lọ́sẹ̀ ẹlòmí wa ọdún ní àwọn àtẹ́lọ́wọ́ bá dá máa ń bí ìyá aláta ní wọ́n tẹ bàbá bàbá òdùnmọ̀ fún ìyá àwọn ọmọ rẹ̀ kò díẹ̀ sí bẹ́ẹ̀rí wọn ẹni tó máa yẹ lọ́tí ọ̀ ni wọ́n lọ́tí ọ̀ tí wọ́n gbọ́dọ̀ máa sọ́ra dáadáa nínú ìgbésí ayé wọn wọ́n gbọ́dọ̀ kan máa wò ibẹ̀ ẹ̀sìn ní ọmọ kọ́ alẹ́ àwọn ọmọ ẹ̀ dáyàtọ̀ ààdọ̀ àwọn wọ́n ti gba ẹwọ́ ọ̀sẹ̀ ọ́ ọ̀rẹ́ àti ìyàwó àtọ́mọ ní ìbẹ̀rẹ̀ ìmá ẹgbẹ̀rẹ̀ ìmá ọ̀pọ̀ bẹ́ẹ̀ ó ti ó ti kọjá àlàbà ọ̀pọ̀ ọmọ kọjá àlàbà ọ̀yọ̀ tó rẹ̀ ọmọ fẹ́lẹ̀ ìyàn lọ́jọ́ bá fẹ́ ṣe nǹkan fa àbíkù ẹ̀ṣẹ̀ déédéé bí bí nìkẹ́ ẹ̀ṣẹ̀ tí ọba fẹ́ fún wa àwọn èyí aláwọ̀gbọ́ ní ìjọlọ́gbọ́ burú jù ní ọlé àwọn nìkan lọ fẹ́ràn kan fẹ́ràn wa sílẹ̀ ìtí wọ́n sọ ní pé kí ni ọ fẹ́ràn àwọn ọmọ yìí wọ́n tó kí ni ọ jù wá lọ eléyìn kò tẹ́lì kẹ́kẹ́ tó lè bọ́ bẹ̀ nínú kọ́lípù nínú ẹ̀mí akọ́bẹ̀ ìlú gbé kí ni ó ìmá gbé ọmọ kan jù kan lọ ìmá gbọ́mọ kan jù kan lọ nípa pé èèyàn nífẹ̀ẹ́ rẹ̀ ọ̀nà méjì ló pín sí ìgbọ́mọ kan jù kan lọ nípa nínífẹ̀ẹ́ ìgbọ́mọ kan jù kan lọ nípa ṣíṣe nǹkan fọ́mọ alákọ̀ọ́kọ́ ìgbọ́mọ kan jù kan lọ nípa nínífẹ̀ẹ́ òun èyí tó pamọ́ ìtọ́nà ẹ̀yọ́kùnrin tí ọmọ kan yọ́ pàmọ́ àyíkó òní tètè náà mà wọ́n kà máa fúra mà wípé Ẹgbẹ́jọ́ tí a lè yíra ẹjọ́ ọjọ́ ẹjọ́ ọjọ́ kò sí ìgbà. So, ọgbọ́n ni ọmọ ìfẹ́ yẹn máa wà ìfẹ́tọ́ pamọ́ wà ìfẹ́tọ́ ọ̀rọ̀ wà ọmọ yìí mo nífẹ̀ẹ́ gbogbo nínú tó sì tó gẹ̀ alákọ̀ọ́kọ́ náà sọ yẹn ohun láti sọ pé ọwọ́ àlọ́dọ́ àrẹ́bìyà nífẹ̀ẹ́ nú ẹ̀yìn dáàtù máa fi pamọ́ wípé kí wọ́n mọ́mọ̀ pé adékí ni ohun a níbẹ̀ ẹ̀yìn rẹ̀ wá níbẹ̀ Yusuf ní mọ́ ra mọ́ra ti gbọ́dọ̀ gírísì ó gírísì Yusuf nìkan ní mọ́ ra mọ́ra èyí ọjọ́ àdékí ní kíní ó sì dọ́ọ̀rọ̀ níbẹ̀ àwọn ọmọ ìrìn nìkan ní ah, ọ̀rọ̀ àtòjú dọ́ọ̀rọ̀ rẹ̀ yọjọ́ láti mú kó fún wa ti díẹ̀ mú nǹkan tó lè fi díẹ̀ múlẹ̀ kọ́ lọ́wọ́ rẹ̀ fi díẹ̀ mú láàrú ìfẹ́ nínú ẹ̀sìn àlágbára lẹ́nu wọ́n ti fẹ́ tó ń ká ìkẹyẹ̀ sí wa náà ní àwa àtàkìyàn rẹ̀ wàhálà àbájú máa jẹ́ kátàkìyàn rẹ̀ wàhálà ńlá onímọ̀lẹ́gbẹ̀rẹ̀ onímọ̀ jẹ́ ìfẹ́ níbi afẹ́ fún ọmọ ní nǹkan jọra wọn lọ alìfẹ́ nípa máa alìfẹ́ ní gbangba ẹ̀sìn òfọwọ́sí rárá àti tó bá tó ti dé àwọn ọmọ yòókù bá tó yọ́nú sí onílé tó pọ̀ ọ̀bẹ fọ́mà rẹ̀ kan nílé kan gbogbo onífẹ́ rẹ̀ kọ́nà bá ẹgbọ́ ọ̀bẹ sáà náà ẹ̀gbọ́n fún ọ̀gbọ̀dọ̀ fún ní kọ́rọ̀ fọwọ́ mọ́ táwọn nìkú ẹgbẹ́ bí àdéṣe màmá ọdún kàṣí òkú bàbá rẹ̀ fẹ́ fún ní kí ni ọ̀rọ̀ nǹkan fọwọ́ ní ẹ̀fà mi ní tẹ̀lé ní àmì tí wọ́n fi tẹ̀lé ní ìlú ẹgbẹ́ ṣe nǹkan fọ́mọ ní kọ́rọ̀ táwa ní kí fún kí ni ọ̀rọ̀ àti ẹ̀ṣẹ̀ ńlá lè dá. Èmọ́ ọ̀dọ́ gbígbà ní òun ni mo fẹ́ sí gbangba. Ẹgbọ́n náwó, ẹ̀ṣẹ̀ ńlá ó lè yàn dá. Àjẹ́mọ̀ bàbá yọ̀ǹda fún yàn ibẹ̀ bàbá ayọ̀ǹda kẹsùn. Àwọn aná lẹ́tọ̀ọ́ lọ́dọ̀ ọ̀la máa náà ti ní ẹ̀sán lórí. Bẹ́sì tí wọ́n ní, ṣùgbọ́n ká lákọ̀ọ́kọ́ yẹn òun lé. Tẹ́lẹ̀kejì dáadọ́ ẹ náà òun náà máa ń lágbára díẹ̀ tàlákọ̀ọ́kọ́ òun ní pé kò tẹ́ tó lè lágbára lórí eléyìí ìfẹ́ ẹnu ẹ̀mí tí ó dẹ̀ máa múyàn kí ọmọ ìta wọn kẹ́kẹ́ pẹ̀lú ọgbọ́n ọjọ́ tó lè bóyá lẹ́yìn ìfẹ́ ẹnu ẹ̀mí tẹ̀lú lọ́gbọ́n pé ẹ má sọ̀rọ̀ nípa àwọn obìnrin lọ́gbọ́n pé ẹ̀ẹ́lẹ́sẹ̀ déédéé wà ní àrọ́sùn kọ́dà kẹfẹ́ ṣe déédé àbáki déédé rẹ̀ ní pé nínú ẹ̀mí òbí nínú ẹ̀mí olùgbẹ́gbẹ́ nínú ìfẹ́lẹ́ òní sí wọn láti jẹ́ méjì àrẹ́jẹ́ mẹ́ta ó tún wá lè máa yí padà kó máa kó omi kan bọ́ síbì kan tí mo lẹ́gbẹ̀rẹ̀ ṣùgbọ́n ìfẹ́ natural owó obìnrin ọ̀bá máa gbáyà ní sí ó tó ká bíbẹ̀rẹ̀ ìjà ní òdúgbò ní kílọ natural rẹ̀ kò sí mú nǹkan jẹ́ natural wa ìfẹ́ natural fẹ́ náà tí ìgbà tí amájékèrè ọmọ nífẹ̀ẹ́ kẹ̀kẹ̀kẹ́ nígbà kojú àti dáadáa tẹ́nìkan bá ń ṣe amájékèrè onífẹ̀ẹ́ rẹ̀ àkáwà látọ́ra wà ìdòrò látọ́ra ilé ìfẹ́ ìwà rẹ̀ ní tẹ́ni ẹ̀ ń ṣe lóye bó níbẹ̀ àti bí ẹ̀ kojú ní ẹ̀ṣẹ̀ àti ìbùkí ní ẹ̀rí tẹ́kẹ̀rẹ̀ onífẹ̀ẹ́ bẹ́ẹ̀ni ọmọdé àti ọ̀fẹ́ṣẹ́ àti ẹ̀rí onífẹ̀ẹ́ ìgbà lẹ́sẹ̀rẹ̀ ọ̀fẹ́ àti ìgbẹ̀gbẹ̀lẹ́gbẹ̀lẹ́ lọ ó sì lè kórìíra ẹ̀gbẹ̀ tó bí gbẹ̀gbẹ̀lẹ́ lọ ó sì máa lórí pẹ́pẹ́ àwọn apá àwọn àfúnpẹ́ bẹ́ẹ̀ni ó lágbára jọ bí ìyàn lọ wọ́n wá sọ fún wa wípé gbogbo ọmọ táà máa ń bí nǹkan kọ́kọ́ wà fẹ́jọ́ lọ́wọ́ ọba dáná wa àwọn ọmọ ènìyàn tí wọ́n sábà ṣẹlẹ̀ ìsìnà láàrin àwọn ọmọ wa gan àwọn tó bá jẹ́ kéékèèké inú wọn a máa ń fẹ́ràn wọn ju àgbàlagbà lọ ìtọ́jú wọn kéré yẹn tó gbé wọn lẹ́ni nílẹ̀ náà lẹ̀ tẹ́lájẹ̀ bí ma tuntun èèyàn fẹ́ràn rẹ̀ díẹ̀ ju àwọn tí èèyàn jọba bí tí a jùlọ nípa agbẹ́yàn ti máa wọ̀gá ah, ọmọ kékeré yìí nǹkan rẹ̀ nǹkan ẹgbẹ́ àpọ̀lọpọ̀ ti máa lọ́gẹ́ mọ́nà wọn ni ògbà yòókù náà ti jọba rí ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tí ọmọ bá jọ ọmọ tó kéré àmọ́ fẹ́ nífẹ̀ẹ́ ju àwọn kìí pé ìfẹ́ lásán ìfẹ́ lè ò ní lápá ṣùgbọ́n ìfẹ́ kíkéré àwọn ilé láti kéré jù láàrin àwọn ogún ìdáwà alágbà àwọn ọ̀sán wà náà ló mú bàtù àwọn ti tọ́ fún àti tí igi ní ìdáwà alágbà tó ìfẹ́ a máa ọmọ tó bá kéré nínú nǹkan tí a máa ń nílé a máa ń nílé ẹ̀sìn ọ̀rọ̀ àwọn tó bá ti dàgbà láìpẹ́ àlọ́ nígbà bá tuntun tuntun ó jẹ́ ọmọ jẹ́ olójú ọ̀yìn náà ló wá gbọ́ aṣọ tuntun náà kan jẹ́ olójú ọ̀yìn náà so bẹ́ẹ̀ ni olóògbé ìlú yóò tẹ̀lé máa bá láti padà ẹ̀dọ́ mi yẹn kò sí èdè yìí rẹ̀ aṣọ tuntun ẹ̀rọ ẹ̀rọ ẹ̀dọ́ máa wọ aṣọ tuntun ní ibi tí a bá dé ìbá kojú tí a bá fẹ́ wọ ọjọ́ kejì tó wáyé ọjọ́ mẹ́jọ wọ̀ èyí ọ̀nà máa yẹ̀ wò

ọ̀bí àmà nífẹ̀ẹ́ ìdọ́wọ́ tó wà pẹ̀lú rí àwọn ẹ̀ ọkà rẹ̀ ó bá wọn púpọ̀ jù ó dàbẹ̀ lọ́wọ́ ní ẹ̀fún wa ẹ̀dà àbádọ́wẹ́ mọ̀ pẹ̀pẹ̀pẹ̀pẹ̀ tó pé ẹ̀mí ọ bàbá wà lára ọmọ tí gbogbo ọgbà ọmọ tí ó rí ọmọdé ni ó fi ṣe ìgbà tó ìṣe ìlú tọ́jọ́ wọn fẹ́ kí ni ọ tọ́jọ́ wọn wà lọ́dún jẹ́ pé nǹkan táwọn ọmọ yìí sọ ọmọ ẹgbẹ́ òṣèlú máa ṣe bí ọmọ ìṣèlú ìgbà tó mẹ́rin bá dàgbà alágbà tó tó mọ ìdáhùn sọ láti ní máa rà rẹ̀ lọ́dún ọ̀fẹ́ àṣẹ̀lẹ̀ ẹ̀kùn lọ́gbẹ́ àwọn bàbá wọn fẹ́ràn àwọn ọmọ ìlú ọlọ́jẹ́ máa ká ọgbọ̀n gẹ́bí ọlọ́jẹ́ ọlọ́sùnkún ọ̀túnlálẹ̀ rẹ̀ àwọn fún kèjì rẹ̀ rẹ̀ tó fún lẹ́rùn àárín àwọn fún lẹ́rùn ọ̀rọ̀ àti ìlẹ́rùn ọ̀tún wá bèèrè ọ̀rọ̀ fún mi kọ́lá tó bá lọ lójú ọ̀rọ̀ sí ó lè fi kéjì ẹ̀ lẹ́sìn ìkọ̀lẹ̀ ọ̀pẹ́ kéjì lọ́bá ní ìdàgbà alágbà ẹ̀ ní ara tó wọ́n jẹ́ ẹ̀rẹ̀ yẹn Ọmọ èké ó ti rí ọmọ èké, àrẹ ìlànà náà. Ọ̀gẹ́ tó bẹ́ àjọ́ àbí ẹ̀sùn fún bàbá wọn, nínú àwọn ọgbẹ́ bàbá wọn, pé bàbá àwọn ọmọ bí wọ́n ti bí ìrìnlẹ̀ tí wọ́n wò. Nọ́mà sí ní kó tẹ̀lẹ̀ bẹ́ẹ̀. Nọ́mà ní kó tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ sórí wàyìtí mà ní wàyìtí mọ̀ kí ni o ní àtàwọ̀ alẹ́ ìjà wọ́n àlá àlùyà ọjọ́ òní kẹyọ gbogbo ẹlú ṣegí ni o ló kó sílẹ̀ ọjọ́ òní kẹyọ bàbá wo òbí ká lọ́gbọ̀ òsì o àmọ́jọ́ ọlọ́run tọ́tọ́ bí ọkẹ́ àwọn ọmọ ìjọba kí ni o àhábùlá àmì náà ní ìrìnlẹ̀ ó ní ah, àwọn méjèèjì yìí ó ní bàbá wa fẹ́ràn nínú máa jù àwọn ni wà náà ẹ̀yọ́ ẹ̀yọ́ tó láàrín wọ́n ni wà náà ló kùsùbà kí náà pè ní kùsùbà tó àwọn àfá àwọn àwọn sọ fún ayé pé kùsùbà kẹ́mà tó tó ti làkú bẹ́ẹ̀ náà aṣọ àbàtì ìlà àbàtì tó tó fi gbọ́lẹ̀ jù pé tí a bá ti dé èèyàn mẹ́wàá títí wọ́n a máa mọ̀ wọ́n a máa jẹ́ kí ní ọ wọ́n a máa jẹ́ òṣìṣà èèyàn mẹ́wàá tó ìjọba pé àwa sì jẹ́ òṣìṣà ẹni tó pọ̀ ní nọ́mbà apọ̀ ní nọ́mbà tó àtúnjẹ́ òṣìṣà àwọn afáfẹ́ báyìí pé àwọn nọ́mbà jágbàlagbà àwọn aláàánú wọn kọ̀ọ̀kan máa jẹ́ ẹni tí àǹfààní wọ́n pọ̀ fún ọ ọmọdé láàárín ní pé wá lọ sí oríta yíra wá lọ sọ́jọ́ ọmọdé bá rùn àbárámà ní àrùn àbẹ́ẹ̀kọ́ ni tàbá lọ́wọ́lọ́wọ́ tàbá lè ká ọlọ́mọ fún pé àpùwà ah, tàbí máa wà lọ́kọ́ bá gbé oúnjẹ ní olóra wa bàbá ìgbà ìgbà tó ń ṣe wọ́n ti bára lọ náà ló kó ti bàtò àwọn tá a pọ̀ tó báyìí lọ́jọ́ àwọn ará ń ti jẹ́ àwọn ará ń jẹ gbogbo àwọn ọ̀rọ̀ ń jẹ àwọn ọ̀rọ̀ ń jẹ gbogbo normal sí ní tó máa jẹ láàrin ọmọ èèyàn ni wọ́n ṣe tóònù kò síbi tí ó gbà tí ó lè gbà wọlé òun ló pa nǹkan kékeré láti èṣù lè sọ di nǹkan nílá ìgẹ́gẹ́rẹ́ tí ó tó nǹkan èṣù lè sọ di nílá o látara bẹ́ẹ̀ wọ́n ní àwọn jẹ́ oṣù náà ẹjọ́ ẹtí láàrin wọn yẹn wà láàrin oṣù náà wọ́n jọ wọ́n pé àwọn báwọn ti tó yẹn táwọn ó ṣe nǹkan ẹ̀yìn tí wọ́n gbà yóò bẹ́ẹ̀ láti pé ìmọ̀ jẹ́ pé àǹfààní tí bàbá àwọn rí lára àwọn ó ṣe jẹ́ náà ó pọ̀ púpọ̀ ju sí ju àwọn ọmọ kéékèèké ẹ̀rọ ó lè bí ẹ kórìí nọ́mà náà ni. ọwọ́ ní iná àbá àyànlá ní ìrọ̀ láàrin omi. wọ́n ní bàbá wa làfi ìdọ̀la lérùbì kẹ́gbẹ̀kù dọ̀lá kẹ́gbà kan tẹ́gbẹ̀dẹ́ àbá gbọ́ ìrọ́mọ̀ rẹ̀ wípé àà dọ̀lá àbù kẹ́gbẹ̀kù jẹ́rẹ̀ ṣùgbọ́n èdè lọ́lọ́wọ́ oríṣìíkọ́ jù báyìí lọ ọlọ́dún bá nàbí wà wájú àjáká dọ́ọ̀lá ẹ̀rọ ẹgbẹ́ ọdún máa nàbí wọ́n jẹ́ bá kàjọ ìlọ́mù sábàdà kẹ́yìnbẹ̀rẹ̀ òbílẹ̀gbẹ́ kàbíláwò ń jẹ́ à ó ti wá jẹ́ pé àmì òdó máa túmọ̀ sí rárá èdè ọ́fẹ́ǹsì báyìí lọ ọ́fẹ́ǹsì báyìí lọ ìgbésẹ̀sì báyìí lọ lọ́gbẹ́gbẹ́ ìlú ẹ máa sọ̀rọ̀ bíbí àpò nígbà pé èdè fẹ́ǹsì báyìí lọ ọ̀rọ̀ ẹ̀ẹ́dẹ́ ẹ̀ẹ́dẹ́ dídí ara mi nígbà tó kọ́ lẹ́nà bí sọ̀rọ̀ yìí dídí ara mi sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀jú bá ń lọ ìbádá àálò ní títẹ̀ àálò ní tí mo kúkúrú lọ́rọ̀ ẹni pé ó ní nǹkan tí kọ́ ọ̀kan tó ti náà ìtàwọn afá àwọn sọ fún wa ní pé nínú kùránì nínú kùránì tí nǹkan tó bá tàkì bó ti tó bá tàbí oúnjẹ títí nílé owó ní àmà ọdún mẹ́ta ló máa ń bá lọ lọ láti mọ̀ pàánù ọ̀nà alákọ̀ọ́kọ́ mẹ́rin kí nǹkan ó dà pé o pè lódodo

dọ́là rẹ̀ máa túnmọ̀ sí kí ni rọ́ọ̀bà màdọ́là alùhù màkà yàtì tó àwọn màkà yàtì màkà yàtì tó ọ̀pọ̀ máa gbé ọ̀pamá kò lè fojú àmà tó ó pamá sí gẹ́gẹ́rẹ́ kí ni ọ tí ó lè jẹ́ ìjọdọ́gbé kí ni ó fojú mà ìbọn pamá pẹ̀lú àkọ́ọ́lù àìdá àdọ̀lá ní náírà sí ìhárùbì nígbàtà bá fi pàmọ́dá fi rá sínú lẹ́ẹ̀lẹ́ tí wọ́n tún agbára mi lọ́lá àmọ́dún ọdún ní ọjọ́ ọba ó ti pàmọ́ ìjọ ńlá jọ̀lá láàrín olóògbà àgbà ìgbàlẹ́gbẹ́ ìyàlú tí ní jùlọ àti ìgbàlẹ́gbẹ́ ìpàtàkì jọ̀lá àwọn ìdí ìgbẹ́ òṣèlú إن أعطانا لفي ضلال مبين ah, Bàbá wa làbí ìdọ̀lá ní Mubin, wọ́n ti ṣe mistéèkì, wọ́n máa ní mistéèkì tó fojú hàn. Sọ àwọn ẹ̀yà ìgbàjọ́ bá wọ́n ṣe rí gídé o. Mistéèkì. Àìsọ́mọ́ ilé àti àkúkò ṣàfihàn. Àti àkúkò ṣàfihàn tí wọ́n gbé yóò fún wa so wọ́n lè fi dìde ẹ̀múlẹ̀ láàrin ara wọn wípé àwọn ti ní pọ́ìntì pọ́ìntì wọn ni pé bàbá àwọn ti gíní ọ Ìjọba ìbára ti ní tèkì, ìfẹ́ Ìjọba ìbájẹ́ ní stéèkì lẹ́gbẹ́ ó sì àjọba bí ìlú. Ìjọba ọmọ bí ìní lórí ayé lórí náà ló lẹ́gbẹ́ ọmọ bàjẹ́ ní stéèkì ó bí àjẹ́. Ó bá mú bẹ́ẹ̀. Ọ̀pọ̀gbà tó gbé irú ní stéèkì tí bàbá rẹ̀ kó sí ẹ̀nà wọn náà bọ̀ wà kó sí. Tí ó sí lè méjì ìgbẹ́. Irú ní stéèkì bàbá rẹ̀ kó sí. Yàrá bá wá oníyàwó méjì àbí àwọn mẹ́ta àwọn mẹ́rin ní ọkọ̀ sí ìwọ náà bọ̀ wà kó sí ọmọ àtọ́sí ló bí ọgbẹ́ kò sí ní ọmọ kọ̀ọ̀kan tó bá ń dàgbà lágbà ó máa rí àwọn mistake tí bàbá àwọn ṣe tó ń fẹ́ kọ̀rẹ́kì nílé ayé rẹ̀ kò sí ní ọjọ́ àwọn àmì ìyàwó kan ní afẹ́ á ah, ìrọ̀pọ̀lọpọ̀ yàwó kan ó ah, ah, mọ̀gbọ̀n sí ìbúrú rẹ̀ àti ọjọ́ àwọn tó bá kájú láàárín mistake ìjọba náà ní ẹgbẹ́ ní ẹ bá kájú pé Ọjọ́ àwọn ẹni ti tẹ́kẹ̀ẹ́ lọ́dájú lọ. Àwọn ẹni tẹ́kẹ̀ẹ́ gbogbo ara àtàtà dájú lọ, ìlú àjọ àtàtà jẹ́ tó wọ́n. Àti ìjọdọ́ ìṣẹ́lẹ̀ àgbẹ̀tẹ́ tó wọ́n. Ìgbẹ̀jẹ́ àti ìgbẹ̀jẹ́ àti kàákẹ́lò láti mẹ́rin ló sọ́dá àkàfún alájọ́ káwọn jẹ́ ní ṣékì. Sáà wọ́n dá màjẹ̀ yẹn. Ọ̀sọ̀ pé wọ́n yá ọdún lájú wọn lọ́wọ́. Ó ti ṣékì bàbá rẹ̀ dáadáa ọlọ́mọ mi owó rí àwọn àti sí àbá rẹ̀ ṣe lọ́pọ̀ ìlẹ́ ẹ̀fẹ́ kó náà máa máa ṣe ìtàníyà ìjọ mẹ́ẹ̀yàn ò lè má ṣẹlẹ̀ láyé ìjọ mẹ́ẹ̀yàn pẹ̀lúmọ̀ lè gẹ́gẹ́ lọ pẹ̀lúmọ̀ ẹlẹ́bí náà wájú láti inú pé òun ò ní ti dára jọ bá ọmọ láyé láyé àbí àwọn ọmọ náà bẹ̀rẹ̀ náà sọ́rẹ́ bàbá ọmọ láyé láyé òun ti lọ́la yìí òun náà sì ní ìgbọ̀nà láti gbé ní lọ́wọ́ àjà ní ẹ̀mí bá ń dàgbà alágbà bá ti dàgbà alágbà sí lórí ọmọ ayé ọ yá tó ọmọ gbẹgbẹ ah, àwọn bàbá yìí tíráyò ah, àwọn bàbá yìí tíráyò ọlọ́mọ gbẹgbẹ kò yí rí ah, kò yí rí láti jókì àwọn gbẹgbẹ ẹni ẹ̀wọ̀n náà wà ó ní ọ̀pá rẹ̀ ọ̀dà àwọn yóò lówó lọ́wọ́ ẹni ẹ̀wọ̀n náà wà látara bẹ́ẹ̀ lọ́fíàní kọ́ mú ó láti lọ́fíàníkẹ́ tó bá wá lẹ́yìn kó láti fi àwọn tó ti nílé ọrùn tó wà níwájú eléyìí rèé sí ẹ̀sẹ̀ tó wọ́n mẹ́ta àwọn ẹ̀mú wá ní ìdílé ṣe fẹ́ta ṣẹ̀tọ́n ló lè nílé ọrùn ló ṣe kíkí ní ọjọ́ bílẹ̀ ní wọn lọ́nà fi nílà bá wọn ní wọ́n ń ní kùbí ìzọ́ ìfẹ́sì òun náà ní pé ánù ìsọ́jẹ́ ìgbé kí náà tó kílẹ̀ wọ́n ni òun ní náà ní bàbá àwọn ní ọwọ́ àwọn ọmọ ìlú ọ̀rọ̀ àfáwà sọ̀rọ̀ inú àṣúrò bàtíwọ́ntàlà yìí wọ́n sọ fún ayé pé dàwà àbòbù nǹkan fún wọn nǹkan náà fáwà ní pé kílèmù dáwọn ọmọ yìí kílèmù pé ana Yusuf alayhi salamu wa àkọ́ wípé Yusuf àkábù ìlàyà fún ìgbàgbù tí wọ́n sọ wípé ah, Yúsùfù ní bàbá wa Yàkúbù fẹ́rẹ̀tù wọ́n ni yàjúsù àǹtẹ̀ fún náà dáwà bá àkìyà wọ́n tó lè rí ẹgbọ́jẹ́ rí bẹ́ kílèmù tí wọ́n kílèmù yẹn kílèmù tí ò dánù tọ́gbé àtàrà kìtì kọ́ọ́dà ha sínú fún sí him ṣíjà tó lè gẹ́yìn náà ó jẹ́ pé ìjọba jẹ́ kí kìí owó lágbára ẹ̀mí wọn ní ohun ní ibẹ̀ ní ẹ̀bá ti ní ohun àbí ẹ̀bá ti ní kéèta àbí ẹ̀bá ti ní kéèdé orí nàmá ilé ẹ̀rọ ní nàmá ọmọ tí ìṣẹ̀lẹ̀ bẹ́ẹ̀ náà ní àwọn méjì tó ní ká bá ti gbó orí jẹ́ eléyìí ọ̀nà mẹ́gbà kẹpọ̀ tẹ́rù lọ́rùn tó lẹ́ fi darí kò sí ní kọ́ máa múlẹ̀ fún wọn kọ́ máa tẹ orí ẹ̀ fún wọn kọ́ máa gbogbo dí ẹ̀rọ àgbogbo dí ẹ̀rọ àgbogbo ìrìnàjò wọ́n ti kú yọ bẹ́ẹ̀ wọ́n ní ọjọ́ ẹgbẹ́ gẹ́gẹ́ àwọn ọ̀gá tó bá ní pé tí màtà lọ sọ́dún gbogbo àmà tẹ́lẹ̀ ìwúta náà àbí ìmàrà yìí wà á kí ìsìn bàbá wọn kàn ní àwọn ọmọ ìjọ ọmọ ìlọ́kàrí ọkàrí olóògbé olóògbé oúnjẹ bí nǹkan tí ó fà á nìyẹn àmá rí bí bàbá wọn kó ti káàánú wọn tó tán ọmọ ìyẹn jọ ọmọ kékeré tó ọmọ àjọba wani wayajuzu an tekuna garawahu mutawafiqatan lilwaqi pẹ̀lú ọjọ́ ìgbé kílẹ̀mù wọ̀nyẹ̀ náà ó ṣe bèèrè ó ti yí sọ pẹ̀lú ọjọ́ ìgbé kọjá pé kí tí wọ́n sọ yẹn tí wọ́n sọ pé bàbá àwọn ó ti ṣe bèèrè bẹ́ẹ̀ ó ṣe bèèrè bẹ́ẹ̀ wọ́n fẹ́ kúrú náà wọ́n ni gbẹ́gbẹ́ ìyára fún àbá ti ìyára ma á mọ́rọ́ láàrẹ òmìnirí sọ̀rọ̀ fún àlàfí ó jẹ́ pé nígbìtẹ̀ tó nífẹ̀ẹ́ wọn pẹ̀lú alámọ̀rí pẹ̀lẹ́gbẹ́ ó borí ẹ̀mí bàbá wọn náà fẹ́lẹ́ kí ni ọ wò lè ṣe yí ìṣẹ́ a máa lágbára fún sọ nátọ́rà wọn nínú àwọn nǹkan ìdálòpọ̀ kò lé múbẹ̀ tí mo sọ fún alága kò lé múbẹ̀ sọ wọ́n ní ó kàlẹ̀ tí ètè kọjẹ́ wípé wọ́n kàn wọ àwọn kọ̀rí nìkan àwọn nǹkan kan ni wọ́n máa wò ibé pẹ̀lú tí ọba wọn sí pẹ̀lú tí pẹ̀lú ń sí pẹ̀lú ìgbàgbé láàrín ọjọ́ òun ló fi sọ pé bàbá àwọn ti ní ọ̀rọ̀ ìpínlẹ̀ ìpínlẹ̀ níbi ọmọ ilé ọmọ sọpọ̀ alẹ́ kan yẹn àwọn kọ̀rí mẹ́ta wà sí àwọn èèyàn máa fi mọ̀ ọmọ ìyá ọmọ ìtọ́jú pé kíni èèyàn ni wọ́n fi nìkan mọ̀ wà pẹ́jọ́ pé èèyàn ó fi máa mọ̀ bẹ́ẹ̀ ló máa ń tẹ̀lé láàrin àwọn ìpínlẹ̀ bàbá bí ìlú ọmọ kájà ọjà àwọn ọmọṣẹ́ pẹ̀lú gbogbo bí ẹgbẹ́ ìṣù ààrẹ ó máa lé nìkan lẹ́gbọ́n ti máa gbé orí olóyìnbó ẹgbẹ́ ìṣù àwọn ìyókù lọ táwọn olórí ọ̀rọ̀ pé ló fọwọ́ fún ọmọ kọ́lọ́ bá ń fọwọ́ sí báńkì tí wọ́n tọ́mọ lówó ẹ̀mí àwọn àwọn àjọ ibẹ̀ à onítàwà pẹ̀tẹ̀ lójó ní gbogbo ojúmọ́ àwọn ilẹ̀ nìkan náà máa rán fẹ́ ẹ̀rọ ẹ̀tọ́ jọ pé ní ìsinmi lójoojúmọ́ ọ̀gá tuntun ẹgbẹ́ lójó pé ọ̀gá náà ní àgbájá kò jẹ́ lébẹ̀ ìṣẹ̀lẹ̀ kò jẹ́ ìṣẹ̀lẹ̀ bọ́ọ̀ lọ́sì rí nǹkan tí ó ṣe ọlá àǹfààní

ṣùgbọ́n ọmọ kàtí lọ́lẹ̀ kàtí pé kí ló o ti ṣẹ̀wó ni ẹ obìnrin lọ́jẹ́ kàtí lọ́kàtí pé o ti ṣẹ̀wó nà ọ̀sọ̀kùnrin méjì mẹ́ láàrin ọkùnrin náà tó fi kéjì tí tó ń jẹ iná fún ìyàtọ̀ sí ra wọn lẹ́gbẹ́ nìkan máa ń tẹ̀síwẹ́ ní kéjì lọ tó wàhálà ìgbóhùn ní wà lọ́kàn ẹ̀mí ọmọ èèyàn kò dé ẹ̀jẹ̀ náà ọ̀

ó wà nọ́mà ní láàrin wa táwọn ọmọ èèyàn lè gídò káàlé lágbára lé lórí oníkẹ̀lẹ̀ yìí tó látara bẹ́ẹ̀ ọ̀nà ìrìnà àwọn náà ti ṣe àwọn ọmọ nìkan ni tó jẹ́ wípé àtànẹ́bí ọlọ́run àtàwà táàrísà níbí ọlọ́run gbogbo wa pátá náà yá àtọ̀kù sínú ẹ̀ tó látara bẹ́ẹ̀ àwọn táwọn ìkírí àtàrísà ṣe nínú àyà tí a kàfún òun ìtọ́lọ́ wá ṣàfihàn sí wa nǹkan tí àwọn ọmọ tí wọ́n àwọn ọmọ ya yíṣù tí wọ́n mú gẹ́gẹ́ bí ẹ̀ṣẹ̀ ìdé ti bàbá wọn pẹ̀lú ìjọba ìjọba èyí tó pé wọ́n sọ wípé àwọn yí àlágbọ́ ẹ̀ṣẹ̀ tí wọ́n mú ìjọ mú lẹ́sẹ̀ àìláì adẹ̀rí jẹ́ wọ́n tẹ̀ ìrànà pẹ̀lú pípọ̀ ìgbà tó kò tó àti pé àwọn àwọn àwọn ti bẹ́ẹ̀ bí gbogbo fúgbàdà wọn àwọn àǹfààní wọ́n pọ̀ àtàǹfààní ìgbà àtàǹfààní kẹ́mọ́tì dọ̀là ìgbé èsì àmọ̀tàn ní wọ́n túmọ̀ sí so àti pé èsì àmọ̀tàn ní wọ́n túmọ̀ sí àti pé nínú ayà yìí náà àtàǹfààní kan tó lọ́wọ́ àti ọ̀tẹ́nì kankan tí ó máa ń fẹ́ tabu tí ó wà gbà pé òun gbà pé òun lẹ́sẹ̀ yẹn yóò bẹ̀ mú ní tí fi tẹ́tẹ́ yẹn wá ó kú mi nílá ó jẹ́ kí ní kan mi ní bàbá <laughs> ní ọlọ́pàá bàbá ọlọ́pàá ní sọ yóò wà ní ìgbẹ́lọ̀ mi yóò fẹ́ lọ ìkẹ́kẹ́ tí ó tó nǹkan yóò lọ ọmọ kí ní ẹlọ́run yóò lọ ọmọ lọ́run wọ́n lọ bí wọ́n gẹ́gẹ́ lọ́pàá wọ́n gẹ́gẹ́ lọ́pàá pẹ̀lú lè fi àmúrí ìjọ lọ́lọ́pàá gbàtọ̀ sọ̀rọ̀ báyìí ọ̀rọ̀ tó sọ tí ọ̀dà ìdílé tó gbèrè lọ́wọ́ rẹ̀ pé àti ló ń bí ìgbẹ̀lọ́rọ̀ tó sọ yẹn ọwá kọ́ọ̀rọ̀ ẹ̀mọ́ ọwá lókè nìkú àwọn tó sọ ní ọ̀rẹ́ dàbí mi ọ̀rọ̀ tí ẹni ọmọ pé bóun ti tọ́ ní tó wà lọ́wọ́ ọ̀rọ̀ ẹ̀mọ́ tó dára ní gẹ́lẹ́jẹ́ sọ àwọn nǹkan báyìí sámọ́ máa mú òfúrú tàbá sámọ́ máa mú òfúrú tàbá sámọ́ máa mú òfúrú يوسف أرقرته أرضا يأخذ لكم وزن أبيكم وتكونوا وتكونوا wọn ní àpapọ̀ gbogbo ọjọ́ panupọ̀ yìí lórí mo wọ́n ti panupọ̀ bẹ́ ìyàn ẹ̀pà ìrúsù àwọn ẹ̀sẹ̀ tó tẹ́ òtò pípa ẹ̀sẹ̀ ọ̀dọ̀ pé ẹ̀sẹ̀ tó pípa nìkan tó pípa òun kọ́ méjì bẹ́ nínú àwọn ọmọdé òun kọ́ méjì ẹ̀ẹ́dẹ́ àbá ní bẹ̀rẹ̀ ẹ̀ẹ́dẹ́ ìgbẹ̀lọ́sẹ̀ yìí ẹ̀ẹ́dẹ́ ìgbẹ̀lọ́sẹ̀ kò lẹ́kẹ́ ọ̀rọ̀ bíi fún wọn pé èmi bàbá mi nífẹ̀ẹ́ nínú lọ kò sí pé ìgbà ọ̀gá ọ̀gá náà bá tó lé ọ̀gá ìgbà bá rẹ̀ lójú lọ́pọ̀ ẹ̀sùn máa ronú ẹni tó bá tẹ̀lé èèyàn máa ń bàbá ọlọ́ ẹ̀kún ọ̀rọ̀ bá gbàgbà rẹ̀ ẹjá lọ bá bàbá wa kí ló dé tẹ́ tí o anya máa ní ẹ̀mọ́ nífẹ̀ẹ́ wọn nù ọ bụ sí ọkùnrin náà òtọ́ bẹ́ẹ̀ wọ́n lọ́dọ̀ àwọn ṣùgbọ́n méèké ẹ̀wọ̀n gẹ́gẹ́ máa tẹ́lẹ̀ àwọn méèké wàhálà ńlá ní àgbàlagbà nínú ọrọ̀ ọdún nke ndị ndị ẹ̀yà lọ bá ẹ̀yà lọ lẹ́gbẹ̀ẹ́ nígbà ààrẹ kékeré ìjọbúgbù ni nọ́mbà plant ìfẹ́sìn lórí lọ́gbà ní ó kìlá náà ní kíkà lọ́gbà wọlé ẹ̀rẹ̀ kan náà lọ́gbà lọ́gbà ní lọ́lẹ́ fún ìyá lórí kan tó bá ti ní ìjọba kékeré láàrẹ̀ ìjọba ẹ̀ṣẹ̀ wọn tó dúró ẹ̀ ìlú kékeré ẹ̀rọ tí wọ́n gbé ìjìyà lọ ẹ̀kú tí wọ́n wà ní okùn tó lórí orí ẹ̀pá yóò tó ẹ̀pá ẹ̀pá Àwọn ọmọ ìjọba bí àwọn apá láti bí àwọn ìṣòro àwọn ìṣòro àwọn ìṣòro àrùgbà sọ́rọ̀ àríkẹ́ ojú yẹn ni síbi tó dínà tí ó ju kan síbi tó dínà tẹ́ bá rẹ̀ lọ tọ́rọ à ó bí ìwé pé kí níbi ẹ̀kọ́ bá wà ní sùn náà ó ti wà mẹ́ ẹgbẹ́ ìwà ju nǹkan nù ẹgbẹ́ ju síbi kan bẹ́ ẹ̀ bá fẹ́ mọ́ni padà fún àlù tọ́rọ àpẹẹlẹ́nu ìlú kẹ́yà jọ pé kí ni o kẹ́yà ojú kọ́ wà nínú kọ́mọ́wà yìí sùn Àbíkọ́jẹ́ wípé ẹlọ yìí, àwọn àbáwa ní àrùdán, wọ́n ni wọ́n ti pa mẹ́síkùlù nínú àdínà àkọ́ọ̀fì, wọ́n ti yọ tí àrùdínrún nìlọ̀lẹ̀kọ́jẹ́. Àwọn àbáwa kan sọ bẹ́ẹ̀ kọjọ́ wípé nǹkan tí ó máa jẹ́ òun náà ní kí lọ ìrìn àrùjù àwọn afáwọ̀ kan sọ bẹ́ẹ̀ àwọn kan dára ìyí tí ó tẹ̀dìmínú ló wà mẹ́ tẹ̀dìmínú tó wà mẹ́ ni pé a ó dá à kéyìn ó fi nǹkan pamọ́ sínú nǹkan ẹlọ fi pamọ́ tó gbóṣù ní ìtumọ̀ àkọ́kọ́ tọ́ ẹ̀mẹ́gbẹ̀ẹ́ sí kan ẹ̀mẹ́gbẹ̀ẹ́ sí àrùjù ẹ̀mẹ́gbẹ̀ẹ́ bí ọ̀dẹ́gbẹ́gbẹ́ náà àrùsì wúúkù àrùsọ ẹlọ pọmọ sílẹ̀ ẹlẹ́ta àwọn ọ̀sọ̀ mẹ́rin wọ́n ni tàbí kẹ́ ẹlọ títínà ẹlọ jùúnú sílẹ̀ ẹlẹ́ tẹ́bájọ jùúnú ibi tí ó ti rí jẹ́ kọ́ àyẹ́ra fi tọ́ yé wípé ibi tí wọ́n lọ jìí

ìjọba àrígbé orílẹ̀-èdè ló ti délé mọ́ ibò mí ni ọlọ́ máa ṣe gíní ọ̀rọ̀ yóò lọ máa gbé nìyẹn mọ́lọ́ àmì àdó ti délé mọ́ tó kò lé àwọn ibi tó bẹ́ lọ jù sí èéṣe bí tí wọ́n ti máa mọ̀ ní pé ilé ìlú wọn ní kíníkà ní ọjọ́ mú lọ sí ló jìnà jẹ́ ìjọba mú lọ ìrẹ̀gbẹ́ sẹ́gbẹ́ fẹ́ iṣẹ́ ńlá ni kí ni tó tó tó àwọn ẹgbẹ́ tó mú ìyàwó jù sí ìjọba jìnà ìjọba nǹkan lánàá òògùn ẹlẹ́dùn ibi tí ó jìnà tó ń mú lọ tí ó fi lè padà wáyé àwọn náà ti wà náà ṣùgbọ́n táwọn bá ti wá ṣe léyìí Yọ̀kúnlá kún wájú àbíkún. Kọ́lá yọ́kúnlú ni wọ́n ti pa wọ́wọ̀ níwájú ẹ̀ torí kó jẹ́jẹ́ àwọn ààbò sọ́lá. Tẹ́ẹ̀ bá ti pa abẹ́ ẹ̀ lọ jù síbì kan tí ẹnìkan kò rí máa wájú àbí ìpùfẹ́ sí bàbá nígbà ìyàtùlù láàrín nìkan yóò dáwà fún ìjọba yàtù ìrìn ẹ̀mọ́ bá jayé òsì èdè jí ẹlẹ́nu ìjọba kù ìrìnàjò jí ẹlẹ́wà bá jayé ọ̀yọ́ wọ́n bàbá oníjẹ́ àmà náà àìná ni àkóní tẹ̀wọ́n lọ sílé náà yàtùlù lẹ́kùn wájú àbí ìpù bàbá yóò jẹ́ pé ọ̀dọ́ yìí nìkan lójú rẹ̀ ọwọ́ èmi nìkan lẹ́gbẹ́ ọ̀bá nífẹ̀ẹ́ wọn ẹni ọ̀bá nífẹ̀ẹ́ ìgbẹ́ni ọ̀bá nífẹ̀ẹ́ bá fún ọ̀bẹ̀ ìrẹ́ padà nífẹ̀ẹ́ rẹ̀ lẹ́ yóò lè jẹ́ pé ojú yín nìkan ọjọ́ àbá yín ẹ̀yin nìkan orí ọmọ wò ojú rẹ̀ ọmọ dáwà pẹ̀lú ẹ̀yin nìkan òtú ní yí jùlọ wò nǹkan ṣùgbọ́n ẹ̀jẹ̀ pé ètò ti jẹ́ kékeré náà ẹ̀kún olómi náà ìwẹ̀lú ìsúnmí ọlọ́mọ́mọ́ lágbára ìlú ìlú ọlọ́gbàrá ìlú yàpù lápò wájú àti ìkọ̀ وتكونوا من بعده قوما صالحين وتكونوا من lára àfáà wá tí wọ́n ìkánfẹ́ òní di mọ́ṣálà ìkéjì owó òní di mọ́ṣálà وتكون من بعده قوما صالحين kí Yusuf tá a bá ti kẹ̀kẹ́ fún nǹkan méjèèjì yẹn tóun ti kúrò nílé kò sí èméjì ń bẹ́ẹ̀ a lè jẹ́ sọ́ọ̀lì yìí náà láwàájú tó a dèèyàn dáadáa na sọ ìyìnà èèyàn dáadáa la máa wá bù lọ́dọ̀ ni ọ sọ á di èèyàn dáadáa lọ́dọ̀ ọ̀dàdà ọjọ́ pé ní òrùwọ́n ni pé àwọn òfìsẹ́ èèyàn dáadáa torí pé àbá wọn ó ti àfihàn fẹ́ sí àbúrò wọn jù wọn lọ wọn ni àwọn àdéhùn sọ̀rọ̀ kò ní pé wọ́n ní àwà àti sọ́ọ̀lì nínú ẹni tí ó túbá àpáwà tó lẹ̀ káàkì nínú àwà túbá ní bá di nínú àbájú pátá àtúbá àbájú pátá wọ́n ò ní gẹ̀gẹ́ o ló máa ń dára wọ́n ò ní gẹ̀gẹ́ wọ́n gẹ́gbà wípé ẹ̀sẹ̀ táwọn mẹ́ dáná táwọn bá ti gbá àtàkì bọ́nà wà lọ́rẹ̀ méjì bá lẹ̀ lè Alákọ̀ọ́kọ́ òun náà ni jọun bá tó lè kọ́ ọ̀dẹ̀ tuntun bá ìlú bá márùn-ún ẹgbà bá tó lè fi sọ́ọ́ nìyí náà sọ pé owó tí ó bá ń pè ọlọ́ọ̀bá àwọn ọmọ ìwọ̀n nígbà tuntun bẹ́ẹ̀ tó bá kọ́ ìwọ̀n ní àwọn ìdílé ìṣẹ́ rí gbẹ́ni torí ọlọ́run wa tó bá ti sọ̀kan yẹn bá ọlọ́run bá ní ló ń narí ìsìnkàn yẹn fún wa ọ̀rọ̀ bí ó wà bá gbé ó dẹ̀kọ̀ ní pé ọlọ́run bá ló sọ ọmọ ìjọba ọ̀rọ̀ bí ara ó bẹ̀rẹ̀ bá ìpè bẹ́ẹ̀ ẹgbẹ́ ìgbà tí ìgbà tí ń bá ní láyé láyé ọlọ́run sọ bẹ́ẹ̀ yọ́sọ bẹ́ẹ̀ ìkànnì wọn bá lọ sí bẹ́ẹ̀ ni ìgbà tí ń bá wọn ọmọ ọ̀dọ́ mẹ́rin so àbábìnrin rẹ̀ pé tàwọn bá tún pé ẹ̀bá pààyàn ọlọ́run bá tó bá tún bá olóògbé tó lọ yóò bá tún bá mo ṣàrà bátá alágbèjì ní gbé kí n tó lọ dẹ́sẹ̀ mo tó pé màá tọrọ tó lọ nígbà dẹ́sẹ̀ kan mo wá tún adẹ́sẹ̀ yẹn mo wá tọrọ tó bá tọrọ gbà bí ó di gbà ọlọ́run gbà ọlọ́run gbà ó ọlọ́wọ́ gbà á ṣùgbọ́n ẹni tẹ́yàn ṣe yẹn ó lè bí náà kí lọ́wọ́ ti túbà ọ̀la ní tó ṣe yẹn lọ́dún kúkú tó lọ yẹn ọlọ́wọ́ ọlọ́wọ́ nípa túbà ń gbọ́dọ̀ mẹ́rin pàtó mẹ́rin bá túbà ọlọ́wọ́ nípa túbà wọ́n ò dé ọ̀nà àwọn ìgbà túbà pàdé bá ti túbà náà ìgbà túbà tí méjèèjì yẹn bá ti pé ọlọ́wọ́ ọmọ ìgbà tó dé pẹ̀lú ìjọba ọjọ́ ọjọ́ ọba ni a ti gbogbo a tí wọ́n yọ̀rọ̀ méjì nínú ìjì ọ̀gẹ́gẹ́ ìtọ́jẹ́ ìjọba tàwa túbá tó bá túbá yẹn gbogbo mọ́jẹ̀mú yẹn bá fi ọlọ́wọ́ gbà rárá tọ́wọ́ wọ̀ wà ní ìgbà yóò tún ẹgbẹ́ túbá bá ní mọ́jẹ̀mú túbá bá fi ọlọ́wọ́ gbà rárá ṣùgbọ́n tó sọ yẹn kó ló tó fẹ́ lọ sí ìdílé rẹ̀ kó lè dínà kọ́mọ́ kọ́lọ̀ wo ní ojú ojú ma sọ agbọ́dọ̀ ma sọ ọ̀rọ̀ àdáadáa káwọn ma sọ gbóló báyìí àti wàá wọ́n pé áà ah, ó ti dá sọ́hálà tó ní ẹ̀sẹ̀ tó kọ́ lè lọ sí ìgbìmọ̀ náà tó tó gbọ́ wọ́n tún dá àti ẹ̀nàmọ́ wá sí bá tó ìgbẹ́lẹ̀ yìí àti ìgbìmọ̀ sọ àwọn ìgbìmọ̀ وتكونوا في صالحين Ìgbẹ́ni kan ní sọ̀rọ̀ mú wọn, wọn ni ẹni kan sọ̀rọ̀ wọn pé ẹpa Yúsù kò wọ́n náà jọ pàlú wọn tàbí tẹ́ẹ̀lé lọ sílẹ̀ ẹlẹ́kan tẹ́ẹ̀ bá ti ṣe lẹ́yìn bàbá yín èyí kan ní ó pé sí. Ẹwà á dì lẹ́yìn ìgbà náà kọ́ ó máa sọ̀rọ̀ ẹwà á dì nǹkan ó máa ń sọ ọ̀nà ẹ̀ẹ́dì ẹ̀mí ẹ̀mí ìbàdàn tó bẹ́ẹ̀ àwọn ọmọ yìí wọ́n wọn kan náà fẹ́ ẹ̀sẹ̀ lálálálá náà rẹ̀ wọ́n fẹ́ pààyàn tó fáwọn kéékèèké ẹ̀dùnú ṣe ní ẹ́ wọ́n fẹ́ gbéyàn lọ nínú ibi kan lẹ́ti gbéyàn nàìjíríà ló fi lọ gbogbo olùgbò gbìrìgbìrì wọ́n fẹ́ lọ jù síbẹ̀ gbogbo àwọn kan yìí nǹkan lánìí ẹ̀fẹ̀ ńláńlá wọ́n tó bẹ́rẹ̀ ìbànújẹ́ tó bàbá wọn wá gan ìwọ́ òsì orú ìbọmọ eke ni wọ́n kò ló pa tó tí láti àmì ká ṣe nínú ààyà yìí ọlọ́wọ́ bá fún wa sọ ọ̀nà tí àwọn ọmọ ìyá Yusuf fẹ́ gbà láti ìdílé yanjú ẹ̀ ọlọ́wọ́ ṣàfihàn fún wa nínú ààyà sọ ọlọ́wọ́ bá tún àmì

ọmọ fẹ́ sí bàbá àwọn onífẹ́ ọmọ ọmọ nínú sí bàbá àwọn onífẹ́ kò tó ọmọdé bí ó bàbá àwọn onífẹ́ tó ká bàbá ní káwọn bí yòó tí wọ́n lè bí yòó tí wọ́n fi yé tí àtúwọ́n fún ẹrí pé àníṣe àrùn ẹ̀nà ọmọ ẹ̀jẹ̀ ìjọba pé àìmọ̀ ló fi kí náà àníṣe àrùn ó wà tí àwọn akẹ́kọ̀ọ́ bá ti wà ní ẹ̀mí kẹ́mí àwọn ọmọ yìí ẹni wọ́n ti lọ sí ìjọ pẹ̀lú ṣe ìtàn kí é dájú wà bẹ́ẹ̀ fún ẹ̀tù àbẹ́ ẹwẹ̀ ìfẹ́ láwọn ìgbé mi tó wọ́n lè gíní o wọ́n ti bọ̀wọ́ sí ti ní wọ́n ti wí fún ẹ̀jẹ̀ ńlá èèyàn pààyàn ẹ̀jẹ̀ tó tó bí mi lẹ́yìn ṣíríkù olókàn èèyàn pààyàn ṣùgbọ́n tó gbẹ́ nìyẹn ti dọ̀tí tẹ́lẹ̀ bá ti dọ̀tí èèyàn onírí sí kankan èèyàn onírí sí kankan o tó lọ́kàrà bẹ́ẹ̀ ká má jẹ́ kẹ́mi wọ́n dọ̀tí lẹ́bí bá ti ń dọ̀tí lọ sí bẹ́ẹ̀ lẹ̀kẹ́ mọ́ rọrùn fún mi yàn lẹ́yìn bá ti ń dọ̀tí bá ti ń da ẹ̀ bá ti ń da sí bá ti bẹ́ẹ̀ ni sọ́mọ àwọn ọmọ èèyàn kò dẹ̀ ní wọ́n rí bá ti tẹ́tẹ̀ rẹ̀ ẹ̀rọ ní ó bá ìta kò ní wọ́n rí ẹ̀jẹ̀ yóò mú ara ẹ̀kò ní wọ́n rí tó mọ̀ tẹ̀jẹ̀ rẹ̀ kó lára rẹ̀ kò ní wọ́n rí tó tún wọn sọ́nà ara rẹ̀ pé kí ni ọmọ àwọn tábà ní ìbéèrè tí a náwó kò sì ní sí ìbéèrè lábẹ́jú ní ìbéèrè náà báyìí ní káńtọ̀ táwọn obìnrin náà bẹ̀rẹ̀ wọn ṣe ní kí á dá káńtà ní ẹ̀ka ìbéèrè tí wọ́n fi ránṣẹ́ náà lè fi báwo láti máa fi síbíà síbíà síbíà síbíà láti máa ránṣẹ́. àwọn náà pé a fẹ́ fún aláìní ní oúnjẹ.

ó jẹ́ ẹ̀ẹ̀kan tó lè lo òun náà lọ́fẹ́ fún un òun yóò máa dínkù ohun àkọ̀kan sọ́dọ̀ tó máa ń gbàdúgbà balaba tó lè gba ọ̀nà lẹ́yìn bàbá rẹ̀ bá ti lọ tán ló kó èèyàn káàpì jọ lẹ́ẹ̀kan náà ló lè fún wa ní oúnjẹ àwọn aláìní èyí tí kanáwà tí wọ́n máa wẹ̀ èèyàn kan lè tó bíbí àkálò tó lé àìgbẹ́bẹ̀ ní ọdún bíbí lé wọn Náà wọ́n tó wá ń pé ṣé àrẹwò wípé ọgbà òsí ọ̀pọ̀ owó pé lọ gbà owó sí nǹkan tí ìsìláàmù bá nílò pẹ̀lú títí àríkẹ́ afẹ́kún ìyàn lóúnjẹ torí ọdún ti sílẹ̀ ti di ọtún sọ ààmì tó bá gbé ọ̀nà ìrìn tó tó tó ránjẹ ni tí ó fi ránjẹ tí ó fi jẹ́kí lọ tí ó fi máa jẹ́ pé ó fi lè gbà àwẹ̀ ojú ẹgbà rẹ̀ pé náà ni ó máa fi lò kò sí ìkan tó burú bẹ́ẹ̀ lọ́nà bá jẹ́ kò ní sítọ̀ ààmù lẹ́ńdẹ̀ kékeré pé ó ń jẹ ni pé ṣùgbọ́n wọ́n gbé yóò fi ráyè nǹkan ọmọ kó fún kó fi ráyè so kó fi lè máa lẹ́ ẹ̀rọ tó ń jẹ́ gẹ́gẹ́ lórí mú kàkà oníbẹ̀rẹ̀ náà. Ìgbà wo ni kò ó fún nǹkan márùn-ún? Ó bẹ́ẹ̀ kàkẹ́ di oúnjẹ tó tó oúnjẹ ìfẹ́ ìgbèjì bọ́lẹ̀ bá lómi lọ oúnjẹ ìgbọ́nmi lọ wá tó dẹ̀ra ṣùgbọ́n ìdìbò oúnjẹ tó bá wọn ìgbẹ́lẹ̀ ìgbẹ́ àti ẹgbẹ̀rẹ̀ àti ara ẹmọ́kùnrin oúnjẹ ìfẹ́ ìfẹ́ lọ́jọ́ kò dájú wípé yóò fi ra oúnjẹ Àìmọ́ ọdún ó ti lẹ́lẹ́ yìí ni ara ìmáàmù tí wọ́n bá fi mẹ́ni ẹgbẹ́ yóò fi ra ń jẹ ní oúnjẹ nìkan ló ní ìdíje kó fi sọ̀rọ̀ ní lábẹ́ ìdíje bá tí ọ̀ fẹ́ẹ̀tì rẹ̀ tó ní ẹgbẹ́ ìsàkóso tí yóò fi fi ẹ̀rọ ọ̀rọ̀ ìsàkóso ní ìlú tí wọ́n lè gbọ́ ẹni tó pàdé ó mọ̀ mọ̀ ìmọ̀lẹ̀ àti ní oṣù tó ta tí ní kọ̀kọ́ lọ bá àwọn fámìlì àwọn ẹni ẹni àti ní ló kàn tó bá tètè ọ̀nà. Ipa ẹ̀rọ ìjọ tí a ṣàlàyé lé lórí nípa rẹ̀ náà ni pé tuntun bá wà fún ipa ayò ìgbàta aṣọ jẹ́nẹ́rà. Wọ́n kó ibà yẹ wá dáadáa. Òun náà ni pé nínú ìsìláàmù nípa oríṣiríṣi ló wà.

túbà rẹ̀ kẹyọ kan ọlọ́run ó bá ti túbà ń gbà náà ọlọ́run gbà túbà rẹ̀ àwọn ẹbí náà ó ti yanjú tí ó wá kẹrin tó pa tó bá jẹ́ mi àlùkí àwọn ìyẹn náà ló kù sí ọlọ́run bọ́ òun yanjú túbà rẹ̀ pé ṣé kó náà forí jù sọjọ́ bẹ̀ tàbí ní pé ló fi ọlọ́run gbà túbà rẹ̀ káwọn ẹbí náà lè fi mú ó pa ló gbà túbà rẹ̀ náà ní kò sí kó ṣe mi tọ́pá adé ọ̀dọ́ bá dé wá fún ìjọ ọlọ́gbọ́ forí ìjì ó jẹ́ mistake kọ́kọ́ ní ẹ̀nà tọ́lá ajé òbèdè àti àmà òun ẹ̀tọ́ pa yẹn wọ́n jọ wà ń bẹ́ lọ́wọ́ bá jọ fún ìjọ ọlọ́gbà tẹ̀lé náà ni pé ẹni ẹ̀ náà lọ́gbà forí ìjì pé ọlọ́wọ́n bá ó ti wà ní ìjọ pé ọlọ́wọ́n bó máa bá yàn bẹ àwọn èèyàn kan yóò máa fún wọn ní oore oore tọ́pọ̀ tó fi tó wọn pé á òye ti tó onígbàgbà lè mọ̀ nípa túbà rẹ̀ tó túbà rẹ̀ kẹ́ ojú ọdún ìgbà sí àmà tó ẹni tí yóò pa ẹ gbọ́dọ̀ tó tó jọba náà. mo ń rẹ̀ rẹ̀ pé tí wọ́n bá sùn lọ tí wọ́n ti rákà lẹ́gbẹ̀ẹ́ ìta tí wọ́n á gbàgbé láti jókòó tàbí àti òfin ìdúró rákà lẹ́gbẹ̀ẹ́ta kí ni mo rẹ̀ bẹ́ẹ̀ ṣe. tó bá ti gbà lọ ọmọ abáàmì lọ tí wọ́n ti jókè fọ́ padà sí jáde kọ́mọ́ ìgbà pé ọ̀gbìyà àgbà tó bá ti gbà lọ se yóò máa kọ̀tí ní ìrọ̀ rẹ̀ àrẹ̀bá ní bíbọn ṣe mẹ́ bára ní wá ṣe bẹ́ẹ̀ ó fún orí kalẹ̀ kókò lè ń pé ó sa náà torí kó bẹ̀rù tó òun náà máa fún kalẹ̀ tó gbé sàrámà ó lè fi ìpìlẹ̀sì tó ìjókòó tó kéde náà bí àwọn lọ ra bí a mọ̀ nípa ìgbà àpapọ̀ yìí tó ń lọ àtẹ̀lẹ̀ ìyẹ̀wá tó tún ìlú wa fẹ́ lọ́ra ìyẹ̀wá tó ń tún àmì tó ń lọ oyún tó lọ lọ́wọ́ rẹ̀ tó ti padà lọ sí ìlú. Dàbí wọn lọ ilé rẹ̀ tó wá pàṣẹ ìrìnkọ́ ní ìlú ṣe bóyá ẹni tí ó ń ta ẹ̀ òun tí mọ̀ kọjá ti wọn lọ́ta ṣe kéde oyún tó lọ ní àtẹ̀lẹ̀ ní ìlú rẹ̀ ṣe ìyẹ̀wá dé ọ̀dọ̀ ìdókòwò àti oyún tó lọ ní àtẹ̀lẹ̀ àníyàn lọ pẹ̀lú ìdókòwò yẹn ìgbà wá ń pé ó fi wọ́n tó tó ń bọ̀ ẹnìkan tí ń ta ní ọmọ àgbà ìṣẹ̀lẹ̀ tó ó wá wò pé wọ́n á fẹ́ bí ìgbé ìwọ́nà mi ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ọ̀nà àti ìpàdé ṣé ìyẹn lè wà ọgbọ́ tó ní ti jẹ́ ra abẹ́rẹ́ àdúgbò nígbà yẹn tó fi ojú ọ̀dà ló tún bẹ lórí dá ẹ̀yìn tó ní gẹ́gẹ́ bí òmìnira dà kí ẹni kí ẹni tí ó ọjà bẹ́ẹ̀ tó ń gbódì mọ̀ gbódì wọ́n nìkan lórí ìgbésẹ̀ tí wọ́n lè ọ̀jẹ̀ wá rárá rárá tó gẹ́gẹ́ bí òun tajà kápẹ́ ọjà yẹ ìdí ojú tó lọ ní àwọn pàdódọ̀ ìkẹyìn àwọn tó wá lọ sọ́jà wá pé yàn pé àyẹ̀wò ìyára ẹja ìdílé tí wọ́n lọ́jà àwọn ilé ẹ̀sìn ìjọ tó tí ọlọ́jà ní àwọn tàbí pé ó àwọn tàbí ẹ̀jẹ̀ lọ́sọ̀tò kó tó ti ṣe òbí pé kí náà bá kú lọ sọ́jà nínú àwọn ọ̀rà ní ẹ̀rọ ìṣe ọ̀gbẹ́jọ́ àwọn àjọ. náà ìbéèrè mi ní àwùjọ wa wàhálà tó ṣẹlẹ̀ nípa ìbéèrè tí ó ìyá àwùjọ ìsìláàmù ẹ fi ẹnì kọ̀ọ̀kan lẹ̀ kó tajà rẹ̀ bó bá ti fẹ́ láwùjọ ìsìláàmù ṣùgbọ́n lọ́dọ̀ wá ń bí ojú kú òní ní ọ̀tajà ẹ̀fọ́ bá ti pé ní tó wà lápapọ̀ tó wá ń bọ̀ tó bí jẹ́ pé wọ́n ti lórí ọ̀tà gẹ́gẹ́ bí ọmọ rẹ̀ tó ẹni ọ̀tà nọ́mbà ní pé kí n lọ sọ́jà kí n dé bí àgbàdo kan ìgbẹ́ ni ẹ bá pè fún mi ẹni ra sí sọ́jẹ́ ẹni kejì ẹ bá pè fún mi ìra ilé ọ̀bà tẹ́mi lọ́rùn kí n kó bẹ̀ ṣùgbọ́n ibi tá a ti bẹ̀rẹ̀ wípé kakọ́ra wájọ́ kájẹ́ ọlọ́jà kẹ̀kẹ́rẹ́ káwá sọ wípé iye price báyìí la gbọ́dọ̀ tà ìdábòsí òun ló wà fẹ́ sí orúkọ tí ẹ̀sọ́ tó kílẹ̀ ìgbà òun ló pa ìjọba lẹ́yìn lámá jọ pé kí ábìkà mi price ìjọ ìgbé nǹkan bá ti jẹ́ pé àwọn oníṣòwò ń ṣèbàjẹ́ àádẹ́ ìdáná olórí ni ó dìdáná ẹ̀gbẹ́ ìgbà ìgbọ́nà kan tà nǹkan báyìí tí ó ní ní àwọn oníṣòwò lára kò lè ní ní àwọn ọ̀dọ́ ìrajà náà ṣùgbọ́n ní ó ní wàhálà ti wà báwọn ìjọba jẹ́ pé nǹkan bẹ́ẹ̀ bẹ́ẹ̀rẹ̀ Islam lè má ṣe káàkiri ṣùgbọ́n nǹkan náà mọ̀ ní wípé òdodo fojú hàn ti lọ aláàbì fojú hàn àrọ́ mú náà lè dégbé ní ọ̀rọ̀ fojú hàn ìwọ́n tó ṣe àwọn nǹkan bẹ́ẹ̀ tó ṣe wọ̀gán márùn-ún tó tí ó ti jọ́ lè nínú ewu tí ó sì lè jùlọ pẹ̀lú ó lè pa ẹni ẹ̀ lára ìyẹ̀lú tó jẹ́ pé tó rẹ́ pé aláàkọ́kẹ́ ọgbọ́tọ̀ nìsìn òun lọ ó lọ rajà ọdẹ̀gbẹ̀ ọba alábẹ̀ ẹni ẹ̀ ó bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ̀ ó lè ra lọ́wọ́ ẹ̀ torí wí pé iye tẹ́ni ẹ̀ rà tí wọ́n ń tà náà lọ́bẹ̀ẹ́ ta òtún ìjàkùn sí lélẹ́yìn kò bí ẹni tí kò kọ́ra púpọ̀ àjọkọjàbọ̀ torí pé kí ló iye tẹ́ni ẹ̀ kò bí ẹni tí kò náà ní

òwò ni pé ẹni tó gbọ́ ìgbé ọjà yẹn ti wọ́n ó ní àǹfààní láti fowó fún ọjà rẹ̀ ṣùgbọ́n kí èsè pípọ́ owó yẹn wá jẹ́ àti tí ó tún wá lágbára jù ó rà gẹ́gẹ́ tí wọ́n bẹ̀ ní orí rà wọ́n wọ́n lọ́wọ́ níbi tí ní ọ̀rẹ́ ó lè sọ ní two fifty nígbè ní tòun so ní ìtura nítorí ní ti ní ẹ̀dí ẹ̀fẹ́ pé kó wá jẹ́ lọ sí kí ní ọmọ ìgbìyànjú gẹ́gẹ́ àti ó tún ẹ̀rẹ́ ẹ̀rẹ́ olórajà rẹ̀ ó lè tàbí káì tó máa wù nítorí wípé kó tún lè rọrùn fún pẹ̀lú bí ẹ̀sẹ̀ ló bẹ́ẹ̀ lọ sí nígbà tó bá fẹ́ lọ síbẹ̀ ṣùgbọ́n lọ àwọn Yóò fún un wá sí àyípadà sílẹ̀ ìbá ti yá tó ti lọ tó ó dáwọn ajẹ́mẹ́ wá béèrè lọ́wọ́ ọmọ ìgbàlẹ̀ kan tó wá pé ìgbà nígbà tó ti ní ilẹ̀ pé ó bá ti ní pé ọlọ́run padà wọ ní ìlú pé lórí pé tó bá ti ṣe ó ń tà lọ́kàn rẹ̀ tó ti ti bá lọ padà tó ṣe ní ti ọ̀rọ̀ tí wọ́n wá sọ ní ti sẹ́yìn lòdì ní kó máa bá lọ bẹ́ẹ̀ kó má ti bá tó jẹ́ tó kò ní dé bẹ́ẹ̀ rárá ìkàtàwà máa lórí túbá ìwọ̀nba àtúnbá nígbà 1000 àti kó lé jù lọ bá fi ní mẹ́jẹ̀mú tuntun bá ọ̀nà tó bá wọn lọ mẹ́jẹ̀mú kan pé wọ́n fẹ́ sọ mẹ́rin ìṣòro ẹ̀kú pẹ̀lú sọ mẹ́jẹ̀mú yẹn pé nígbà tó fẹ́ bá yẹn sọ lẹ́nu wípé wò ní máa ń gbà náà tàbí ọ̀dọ̀ kú máa ń ní àwọn ìlà lórí ìsìnkú máa ń ṣàlàyé sí ayò ìtajà èdè ìgbé ayé bàtà ìtajà àwọn ìlà tàbí lábàá ìlà lọ́wọ́. ó ṣe é kù ká má ṣàdúrà ní yorùbá ó bẹ́tà nítorí wípé èdè lárúbáwá òun náà ni àbí kírun láti bẹ̀rẹ̀ tá débi sí àdéhùn. ní àwọn alágbàgbé mùsùlùmí àwọn ọjọ́ gbogbo ìyàwó agbẹ́rin yóò mọ́tún máa sọ òkèkè lórí ìforíkalẹ̀ òun lè pẹ́ mẹ́bà tí ò ní kó mẹ́ ẹyọ kọ̀ọ̀kan ló ti máa mú ọ tó ọ̀sán ní ọ̀sán tọmọ lọ́pọ̀ ọ̀sán ní ìṣẹ̀lẹ̀ ìyàwó náà ìfẹ́fẹ́ sí ọ nǹkan tó jẹ́ ibé ó wà tó nígbà ní àwọn ọlọ́jọ́ tó látara bẹ́ẹ̀ kò sí ẹ̀fẹ́ tó wà bẹ́ẹ̀ jẹ́ inú tó bá parí ìrùn tán wọ́n tó bá parí ìrùn tán tó sàkáàdì tán ó lè tàdúà àtúntò gbàrà ara dùn ọ lé lórí ọba pé lẹ́nu kúkú mọ́lẹ́dọ̀ òfórí kalẹ̀ kó fún wa bẹ̀rẹ̀ sí سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك